الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ولوان بواسر والقرآن الكريم لوليورا ويناني ون شهر رمضان الذي أنزل فيه القرآن أسو رمضان تاسو القرآن كالي لاتي لوح المحفوظ سي سيسمعيه eléyìí ní fi ń yé wa pé mùsùlùmí ò gbọ́dọ̀ fi gbà kan mọ́ máa kí alukur'an kẹrim àmọ́ bó bá tiẹ̀ dínú àwẹ̀ ẹ dákun ẹ jẹ́ kí ìmọ̀ dún ní mọ́ alukur'an wa kíkà kò tún pọ̀ bàbá ṣe léyìí àfijọ́ gáwa ni anabuwa muhammad sallallahu alaihi wa sallam wọn là nàbí kọ́dà màláìka jibrilu a máa sọ̀kalẹ̀ wàá bá nù àwẹ̀ yudari suhul kur'an wọn jọ máa wá kí alukur'an ọlọ́run kọ́ máa ṣàṣe rọrùn fún wa bàbá wa kí alukurani alukurani tá a gbọ́ ntọ́lọ́run ọlọ́run bá ní sọ̀rọ̀ ni kọ́dà bó ṣe translation náà lèyìn ọmọ fi gbọ́ tuma kọ̀ọ̀kan nù tí ń ké ọ̀dà bẹ́ẹ̀ ọlọ́run ó ṣe rọrùn wasalaamualeykum wa rahmatulah wa barakatuh.